خلق السماوات والأرض وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله dájúdájú àwọn àlejò ní kálukú wa ń gbé àyè kání ilé ìtòsí pé ẹ̀sìn Islam ó fún ní ọwọ́ tiẹ̀ ọlá ó sì gbé sí àyè tó yẹ nítorí pé ilé táwọn èèyàn ń gbé yẹn Ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe níbi tí wọ́n máa padà rọ́rí padà sí lẹ́yìn ìgbà tí wọ́n bá gbìyànjú sọ́tù tí wọ́n gbìyànjú sósì lórí bí ó ti ṣe dáa ọlọ́run ẹlẹ́dàá wa ni wallahu ja'ala lakum min buyutikum sakana ọlọ́run ọba ṣe ibùgbé ibùrí ìfọ̀kànbalẹ̀ ó ṣe fún yín látara àwọn aléyìn ilé lọ́lọ́run ọba máa fi dáàbò bo ni níbi ooru àti òtútù ilé lọ́lọ́run ọba ẹlẹ́dàá ló máa fi ń bo àṣírí àwọn èèyàn yóò tún bọ́ àṣírí àwọn ọmọ wọn yóò bọ́ àṣírí àwọn aya wọn àwọn dúkìá ẹrù àti nǹkan ní wọn nínú ilé ayé inú ilé náà ní kálukú ìní máa kó tiẹ̀ pamọ́ sí ní ìgbà tí ọmọ èèyàn tó bá kọ́ ilé ẹ̀rí pé yóò ṣe oríṣiríṣi àyè sínú ilé yẹn yóò ṣe ibìkan yóò pè láàyè oorun yóò ṣe ibìkan yóò pè ní yàrá àjókòó yóò ṣe ibìkan yóò pè láàyè ibi tá à pamọ́ sí nítorí pé ilé tẹ́rí yẹn àǹfààní tí ń bẹ fún lábẹ́ bọ́lá wọn bá ti ṣẹṣẹ ilé ó pọ̀ púpọ̀ ẹ̀rí pé àwọn dúkìá yín àwọn nǹkan ní lọ́lọ́kan ọ̀jọ̀kan wọn inú ilé náà ni wọ́n máa kó pamọ́ sí èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé ó ń rí ìfàyàbalẹ̀ nínú ilé rẹ̀ ẹnìkan ò sí tí wọ́n máa dún kúkú lájà má nínú ilé rẹ̀ nínú lẹ́tà bá ń gbé ohun dájú òun náà ní wípé ilé òní jẹ́ orúkọ rẹ̀ eléyìí tá a pè ní ilé ibùgbé ibùrí ìfọ̀kànbalẹ̀. wáyé o gbogbo ẹnikẹ́ni tí ò sí nínú ilé tó ti pé òde ilé òun náà ló wà kọ́tọ́ sí lábẹ́ òfin ọlọ́run kọjá ni tó ṣe yọọ máa ṣe tójú bọlé nínú ilé ibi tí ti gbọ́ láyè Ọ máa yọjú wo inú ilé àwọn èèyàn láì jẹ́ pé wọ́n gbà ike kó yọjú wo inú ilé nà bí ti wù kó kéré ma kéèyàn wá jẹ́ni tó gbé etí sáré ògiri ilé àwọn èèyàn láti máa tẹ́tí gbọ́n tí wọ́n sọ nínú ilé wọn eléyìí tí wọ́n fẹ́ o ti ṣe tọ́ kọ́ máa láti wo nǹkan tí máa ń ṣẹlẹ̀ nínú gbogbo eléyìí bẹ́nu tó eléyìí tó ti jẹ́ ọ̀ràn yìí lórí mùsùlùmí kó dínà sí àti jẹ́ ọ̀kan nínú ẹni tí wọ́n máa ṣe bẹ́ẹ̀ nítorí pé àǹfààní òfin òun náà nìkẹ́ni tí wọ́n ṣe òfin torí rẹ̀ kọ́ gbọ́ tó bá sì gbọ́ kọ́ tẹ̀lé àmọ́ tí yẹn bá jẹ́ni tó ṣe é pé yọ́ máa rúfin lẹ́yìn ìgbà tó ti gbọ́ òfin eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa fi lélẹ̀ eléyìí ń tọ́ka sí pé olúwa rẹ̀ ṣe mùsùlùmí gidi nù. òfin wa nínú ẹ̀sìn Islam ó ṣe ní lórí gbogbo ẹni tí ò sí nínú ilé tó ṣe pé òde lọ́wà ikú ò gbọ́dọ̀ wọnú ilé ẹni kankan láì jẹ́ pọ̀ gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn kó tó di kó wọnú ilé wọn kí làwọn ń pè ní gbígbá yọ̀ǹda ṣáájú kó tó di pa wọnú ilé ilé òun náà ni ká tọrọ lọ́dọ̀ àwọn ẹni tó wà nínú ilé ẹ yọ̀ǹda fún mi láti wọnú ilé ibi tó jẹ́ ikú lẹ́tọ̀ọ́ sí láti wọ̀ tí èsè tiẹ̀ ilé èsè tiẹ̀ ilé èsè tọ́mọ ilé ńlẹ lọ fẹ́ wọ ìwọ kọ́ ló ní ọ gbọ́dọ̀ fẹ́ kọjá wọnú ilé ńlẹ láì jẹ́ kó gba yọ̀ǹda lọ́dọ̀ wọn ilé yìí la ń pè ní gbígba yọ̀ǹda kó tó di pa wọnú ilé ńlẹ lábẹ́ òfin ọlọ́wọ́n bá wa kí ni ìdájọ́ kátọ́rọ̀ yọ̀ǹda kó tó di pa wọnú ilé ńlẹ òfin ọlọ́run sọ pé ọ̀ràn àyàn ni ọ̀ràn àyàn ni kọ́ tọrọ lọ́dọ̀ ẹni tó wà nù ilé kọ́ yọ̀ǹda fún ọ kó tó di pọ́ láǹfààní àti wọnú ilé rẹ̀ láwùjọ tiwa àti pẹ̀lú bá a ti kìí dada dandan kọjá pé ilé yẹn gangan iná lọ fẹ́ wọ̀ tó fi gbà yọ̀ǹda ó lè jẹ́ pé yàrá ẹni tó wá lọ iná ló láti wọ̀ ọ gbọ́dọ̀ kàn jáwọ́ nù yàrá rẹ̀ láì jẹ́ lọ́dọ̀ rẹ̀ nítorí pé yàrá rẹ̀ ó lè kéré bó ti ṣe máa ilé lòun náà já lọ́dọ̀ tiẹ̀ nítorí pé àti òun àti gbé ọ̀ràn àyàn lọ́jẹ́ lórí rẹ̀ ọ̀gbọ́dọ̀ eléyìí túmọ̀ sí pé gbayọ̀ǹda kó tó wọlé ó túmọ̀ sí pé tọ́pọ̀ jù iná ní káwọn èèyàn táwọn wà nulẹ̀ kọjá pé ńgbà tí wọ́n bá wọlé wọn tilẹ̀kùn lé wọn ni wọn ò ní fi ilẹ̀ sisi nítorí pé tẹ bá tilẹ̀kùn lé yín lẹ̀ ẹni tẹ́ kọ̀wé sí pé ẹ fẹ́ rí yọ wọlé wá bá yín ẹni tẹ́ sì yọ̀ǹda fún pé kọ́ wọnú lé ó ṣeéṣe kọjá pé garando láàrin pálọ̀ yín torí ẹ ilé yín kó ló lè bá jẹ́ kó níyì àpọ́nlé eléyìí tí ọlọ́wọ́n bá fi fúnlé ẹmẹ́sìn máa ń sílẹ̀kùn lé lẹ́gbàáyàwó ẹni tó sílẹ̀kùn lé lẹ́gbàáyàwó òun ló ló ń ṣetán láti gba gbogbo nǹkan kí nǹkan lálejò wọ́n ní gba yọ̀ǹda ó túmọ̀ sí pé ọ̀nà òsí àyàfi kọ́ gba yọ̀ǹda kó di pé wọ́n sin àfọ̀ eléyìí lè tọ́ yẹ kọ́ wọ́pọ̀ jù tọ́ba wa jẹ́ pé àwọn alérí bí wọ́n ti ṣe máa rí láwùjọ tiwa tọ́jà pé sísí lẹ̀ iná nílé ọwọ́ àgbáyàwó kò túmọ̀ sí pé nígbà tó ọba lẹ́kùn sísí o sì lè wọlé o sì lè wọlé nígbà tí èso ọ̀nà táwọn èèyàn ń gbà lójú títì ilé táwọn èèyàn ń gbé nu sísí tí wọ́n sílẹ̀kùn lẹ̀ kò túmọ̀ sí kí wọ́n sọ pé ẹnìkan ilé já wọnú ilé àwọn láì jẹ́ kọ́gbà yọ̀ǹda nítorí pé àwọn náà tó bá lọ kó fìrí rẹ ipò wọnú ilé láì jẹ́ kọ́gbà yọ̀ǹda kó tó wọlé tó ti kó sí sílẹ̀ òun náà ni wọ́n fi lẹ̀kùn lé wọ́n sí sílẹ̀ ó ṣeé ṣe wọ́n máa lé ọkọ́ lè ó lè ó sì ní fẹ́ kápá àwọn èèyàn wọ́n lu ọtẹ léṣe nítorí ipò wọnú ilé lé láì gbà yọ̀ǹda gbà yọ̀ǹda tó ní ọ̀ràn yàn òun náà ní ká gbá yọ̀ǹda kó tó di pa wọlé olé ẹ̀rí nínú alukur'an wọ́n tọ́ka sí ọlọ́ni yá náà kúrò ayyuhal ladhina amanu la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu wa tusallimu ala ahliha dhalikum lẹ́kún lakum tẹ̀lé kẹrù ọlọ́ni yá yọ̀ ayọ̀lùgbàgbọ́ dodo ẹ̀ gbọ́dọ̀ wọnú ilé kan o. tọ́yàtọ̀ sí ilé tìyín ilé tiẹ̀ ọ̀tọ̀ ni o ilé ńlé ọ̀tọ̀ ni o ọ gbọ́dọ̀ wọlé ńlé ṣáájú kó o tó rọsẹ̀ kó o tó gbà yọ̀ǹda kó o tó sálámà sáwọn ẹni tó wà nùlé o. zalikum khayrun lakum kẹ́ẹ̀rù tẹ̀ sálámà gbà yọ̀ǹda kó tó di pẹ́ gbẹ́sẹ̀ yín wọlé ńlé eléyìí ló lóore jùlọ fún yín bóyá ẹ̀ẹ́dẹ̀ máa rántí ọmọ arántì nígbà tó bá wọnú lónlé tí wọ́n tilẹ̀kùn fún atọ́ ní kó wọlé lẹ́yìn ríro tẹ̀ tó ro tẹ̀ sí sálámà tó sálámà yíyọ̀ǹda tí wọ́n yọ̀ǹda fún ọ pé kó wọlé ọ̀rántì ike nítorí pé ọ̀tẹ̀lé àlàkalẹ̀ eléyìí tí ọlọ́mọbẹ ẹlẹ́dàá wa ti làkalẹ̀ fún wa ìlọ́pàá ló fi ṣe àbápàdé àpálẹ́ iyì àti ẹ̀yẹ kó tó di pọ̀ wọnú ilé yìí ìwọ náà sì rántí níta kejì àìkò rọsẹ̀ àìkò sálámà àìkò gbayọ̀ǹda mi tí mo fi wọnú ilé yìí ló jẹ́ kí n tẹ́ ló jẹ́ kí àbùkù burúkú olóròǹbó yìí kọ́tọ́ sí mi torí ẹ̀ òfin ọlọ́wọ́n bá wa kò sí mẹ́tẹ̀lì kò sí tẹ̀ lójúmọ́lẹ̀ kọ́ ọmọ wa ṣe bó ti ṣe wọ̀ ọ́ nítorí pé ẹni tó bá tẹ̀ lófin ọlọ́run àwọn jèrè ẹni tó bá kọ̀ láti tẹ̀ lófin ọlọ́run aburú eléyìí tí máa ṣẹlẹ̀ sí wọn látàrí wípé wọ́n kọ̀ láti tẹ̀lé òfin rẹ̀ yóò ṣe wọn ó rí tá a bá fẹ́ nìkan nínú ilé tí èsè pé ó ro tẹ̀sálámà ó ti ẹ̀gbà yọ̀ǹda ṣáájú kó tó di pọ́ wọlé á tẹ̀sùn kàn ó ṣe é ṣe kọjá pé ìgbà tí wọ́n wọlé sí yùn kò tí ì ju ọjọ́ kan tọjọ́ méjì lọ tó lè wọnú ilé òun tó kólé wọ́n tún wá bá wọn náà láàrin inú ilé láì jẹ́ kó tọrọ àti wọlé kó tó di kó wọnú ilé wọ́n sọ pé ah ẹ tún wá wọlé. tọ́ba di pé wọ́n ti pàǹpà wọ́n ti bọ̀ wọ́n mú ọ wọ́n di ọ wọ́n gbé ọ lọ sí tọlọ́pàá wọ́n fẹ̀sùn olè tọ́jà wọ́n fi kàn án tálá rí ìwọ́lá rí nítorí kó ọgbà yọ̀ǹda aburú tí ti sèyàn kó tó di pé wọ́n ti àjọ lé agbófinró lọ́wọ́ yé ọ̀pọ̀ púpọ̀ ẹlòmíràn lè ti gbẹ lórí dànù ẹlòmíràn lè ti fọ́ lójú ẹlòmíràn lè ti sẹ́lẹ̀sẹ̀ ẹlòmíì wọ́n lé di ẹrù tí ò di wọ́n di rú lórí wọ́n máa gbé lọ sí tọlọ́pàá pẹ̀lú tá a ká máa lọ́wọ́ ni ẹrù wa ni ó lé lélẹ́yìí. nítorí pé ọ̀tẹ̀ lófin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. àkọ́ ọdí ọmọ kéwù Abdullah ibn Abbas radiyallahu anhuma ó ní mo bi ibn abbas olùkọ́ mi léèrè pé asta'dhinu ala ukhti tí mo bá fẹ́ wọlé lọ bá àbúrò mi lóbìnrin ṣé ń tún gbà yọ̀ǹda kó tó di pé mo wọlé <clears throat> ibn abbas ọ̀dà ó ní na'am bẹ́ẹ̀ ni ọgbà yọ̀ǹda mo tún wá tún béèrè sí mo wá ní ukhtani fi hijri ana amunuhuma wa unfiqu alayhima. àwọn ọmọ ẹ̀yà mi méjì wà tó ṣe pé mi ni mò ń tọ́jú wọn iná àti ìlò wọn jíjẹ mímu wọn èmi ni mò ń mójútó tí mò ń ṣe fún wọn ẹsẹ̀dínú alẹ́ ìhìnmá ǹjẹ́ gbogbo àti mo bá fẹ́ wọlé lọ bá wọn nítumọ̀ tọrọ yọ̀ǹda lọdọ wọn pé sí kí sẹ́ńtù máa gbà yọ̀ǹda kí n tó wọlé wọ ibi tí wọ́n ni. Abbas ni bẹ́ẹ̀ ni atuhibbu an tarahuma uriyanayn tó wù ọ́ pé kọ́ ra méjèèjì ń bí. a kò wá o ajẹ́kọ́ gbà yọ̀ǹda ṣáájú kótó di pọ́ wọlé lọ máa gbogbo àwa mùsùlùmí ẹ jẹ́ ká ṣàkíyèsí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ̀ ń sọ nínú àyà kejìdínlọ́gọ́ta nínú قال يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم الله أباني أن يلقى قدده Aseni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá wọn pè yín pẹ̀lú ìròyìn yín eléyìí tí ń bẹ lára yín tẹ́ǹfì ń jẹ́ mùsùlùmí eléyìí tó pé tí ọ̀bà jẹ́ pé ń bẹ lára yín ni ẹ̀bà ti jẹ́ ọ̀kan nínú ẹni tọ́lọ́run ń bá yìí. ya ayyuhal ladina amanu apẹ̀yìn olùgbàgbọ́ òdodo liyasta'dinakumul ladina malakat aymanukum àwọn ẹrú yín tó pé lọ lọdọ wọn ò gbọ́dọ̀ kàn máa jáwọlé wá bá yín láì gbà yọ̀ǹda àwọn ẹrú yín gbọ́dọ̀ máa gba ìyọ̀ǹda tó bá fẹ́ wọlé wá bá yín bákan náà àwọn ọmọ yín tí wọn ò tí ì bàlágà àwọn náà gbọ́dọ̀ máa gba ìyọ̀ǹda lọ́dọ̀ yín àtàwọn ẹrú àtàwọn ọmọ tí ò tí ì bàlágà láwọn àkókò mẹ́ta kan wọn ò kàn gbọ́dọ̀ jáwọlé wá bá yín. láwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ min qabli salatil fajr ọlọ́ni sáájú kátó sàtúbà kótó dípa ti salatul fajr ọmọ kan kọ̀bá àjọkùnrin kọ̀bá àjọbìnrin nínú àwọn ọmọ wa kéékèèké tí wọn ò tí bàlágà ọ̀kan nínú ọ̀kan gbọ́dọ̀ já wọnú ilé kọ́kàn sílẹ̀kùn pé bí bàbá àti màmá mi ni láíláí ọgbọ́dọ̀ tọrọ yọ̀ǹda asalaamu alaykum wa rahmatulah táwọn bàbá rẹ àti màmá rẹ bá dáhùn ọwọ́ aṣọ ìpè báà mi ṣe kí n wọlé máa mi ṣe kí n wọlé tọ ọgbọ́dọ̀ gba yọ̀ǹda yẹn gbogbo àsìkò tí ń bẹ kótó di pa àṣàṣùbà tọmọ bá fẹ́ wọlé wá báyìí tọba ti ká wọlé ẹ lé padà lọ sálámà kọ gba yọ̀ǹda kótó di pa wọlé. nítorí pé àsìkò yìí ó ṣeé ṣe kọjá kọkọ àtìyàwó kò sásọ lára wọn ó ṣe kọkọ àtìyàwó kọjá pé wọn jọ ń ṣeré òfin ọba ó sì wa ti ní tìjú á pé gbogbo ń tọ́ba wòye ní ká ẹ máa ṣe báwo ló ṣe wá pé wà àtìyàwó rẹ ń ṣeré níbi tó máa ti máa ń ṣeré sallallahu alaihi wa alihi wasallam wọ́n jẹ́ni tó ṣe pé tí wọ́n bá fẹ́ bá àwọn ìyàwó wọn ṣeré tí wọ́n sì ní ọmọ kólóró kan nulé gbogbo bó tilẹ̀ wù kọ́ ọmọ wọn kéré tó wọ́n á máa gbọ́ ọmọ kúrò nínú yàrá mi wọ́n lọ tẹ̀ síbòmí wọ́n wá fọ́ ọmọ kan òun ti ń dàgbà ó ti ń rìn ojú rẹ̀ ń ṣiṣẹ́ bó ti ṣe tó àti bó ti ṣe yẹ kò ní rí dúdú kó pé funfun ojú rẹ̀ ti ríra bẹ́ẹ̀ nìkan bá gún ẹnìkan àbẹ́nìkan ó ń nikan ẹnìkan àbẹ́nìkan ń sátẹ̀lẹ́ ẹnìkan ọmọ òní ti pè ọwọ́ àfihàn wa já wọlé láì jẹ́ kó ọtọrọ yọ̀ǹda kí ni sọ òfin wa kọ́dá lórí pé ẹ gbọ́dọ̀ ní tìjú àwa kì í ṣe ẹranko torí náà a gbọ́dọ̀ máa hùwà ẹranko mùsùlùmí nìyà o bákan náà wàhíì náà nítorí pé àwọn èèyàn láyé tẹ́lẹ̀ wọ́n jẹ́ni tí máa ń sun eléyìí tí ò lọ títí ṣáájú kí wọ́n tó ti sọ̀dá tó gbọ́họ̀ wọ́n ti darí ibi tẹ́ wọ́n sinmi díẹ̀ tọ́ba wá sinmi díẹ̀ kan parí sọ̀dá tó gbọ́họ̀ kálukó tún padà sẹ́nu sẹ́ lórí ìgbà tọ́lọ̀ ń bá kọ́ pé kí wọ́n tó tún padà wálé láyé ìsìn lọ́pọ̀lọpọ̀ àwọn àwùjọ àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n orun tí wọ́n táwọn máa ń sùn yẹn àwọn kì í sùn ṣáájú sọ̀látò gbóhùn lẹ́yìn sọ̀látò gbóhùn ni wọ́n máa sùn ní ìsìn sábà sọ ohun yẹn ọ̀pọ̀lọpọ̀ ìlú yọ̀dà láti sọ̀látò gbóhùn títí tí ó fi di àfọ̀ tọ́ba tó ti di àfọ̀ ìlú òtún fún padà kálukú jáde inú ilé yóò tún máa wá ìdí àtìmú lọ lásìkò tẹ́ ẹ máa sùn yín tẹ́ ẹ máa nara ọmọ òtún gbọ́dọ̀ já wọlé o láì jẹ́ pọ́ ọsálámà ó sì tọrọ ọ̀yọ̀ǹda láti wọlé kó tó di pọ̀ wọlé wa min ba'di salatil isha àti lẹ́yìn salatil isha ọmọ kan gbọ́dọ̀ já wọlé láì jẹ́ pọ́ sálámà ọgbà yọ̀ǹda ọlọ́run láwọn àkókò mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí àti láwọn àkókò tó ṣe wípé ọjọ́ ìhòòhò fún yín ọmọ kan gbọ́dọ̀ já wọlé kátó ti àṣùbà ọmọ kan gbọ́dọ̀ àbí lẹ́yìn sọlá tó bọ́ọ̀ tẹ̀sùn tẹ̀ nara bákan náà ọmọ kan gbọ́dọ̀ já wọlé látẹ̀yìn sọlá tó l'Íṣà láì jẹ́ wípé ọ̀sálámà ó sì gbà yọ̀ǹda lẹ́yìn ìgbà tó gbà yọ̀ǹda ẹni kọ́ wọlé ńlọ tó wá wọlé. ابن عبد الله رضي الله عنهما وكان إمام صحابة النبي محمد صلى الله عليه وآله وسلم أن يستأذن الرجل على ولده وأمه وإن كانت عجوزا وأخيه وأخته وأبي وأني جابر صحيح إن يوم أبا يرد ساجو كن يوتو ولي لغوما لنبي ẹ gbà yọ̀ǹda ṣáájú kó tó di pé wọ̀dọ́ màmá yín níbi tí ìyá yín bá wà kódà kó ti pé ìyá ti dàgbà ó ti darúgbó ẹ tún gbà yọ̀ǹda ṣáájú kẹ́ tó wọlé lọ bọ́ ma ìyá yín lọ́kùnrin ṣáájú kẹ́ tó tún wọlé lọ bọ́ ma ìyá yín lóbìnrin ṣáájú kẹ́ tó wọlé lọ bá bàbá yín nítorí kíni kẹ́ má bàa rí ní tí ọ̀yẹ́ kẹ́ rí wọ́n bí Hudayfa ibn al-Yaman radiyallahu anhu wọ́n ní ọkùnrin ká bi ó ní ẹsẹ̀dínú àlẹ́ omi tí mo bá fẹ́ wọlé lọ bá yá mi ṣé kí sẹ́sẹ̀ máa gba yọ̀ǹda bí fọ̀kàl ẹ̀lẹ́m tẹ̀sẹ̀dín rọ ẹ̀yìn tẹ̀ máa tẹ̀kọ̀rọ̀ tọ́ba kọ̀ láti gba yọ̀ǹda kó tó di kọ́ wọlé lọ bá yá rẹ níbi tí yà ojú rẹ ó rí tí ọ̀yẹ́ kó rí ojú rẹ ó rí tó ṣe pé o kórìíra láti rí torí rẹ agbáyọ̀ǹda nínú rí wáyà kí wọ́n máa yọ tó ntí ọ̀pọ̀ ọlọ́kàn jẹ́ wàá rí kí wọ́n á lẹ́kọ̀ọ́ tó wà nínú ṣíṣe lófin wípé ká máa gbayọ̀ǹda ṣáájú kó tó di pa wọlé lọ bá àwọn èèyàn kí sì ló fà tí sẹ́rí àfisẹ́ léyìí lọ́ràn yẹn òun náà ní pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam ó fẹ́ bu àṣírí ìhòòhò àwọn ẹ̀mí wa ó sì fẹ́ bu àṣírí àwọn dúkìá wa nítorí pé tí ojú bá rí nǹkan ní nǹkan lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé ṣe sùúrù tọ́lọ́mi bá rú orí tọ́lọ́ ṣe fún ọ eléyìí tí wọ́n fẹ́ kórí kò ní ṣe sùúrù gbogbo ọ̀nà tí ó fi jìmọ lọ ní ọmọ wa ẹlòmíì tó ti ń ṣe fún ọ nípa ìyàwó ó lè máa wọ́nà tí ó fi máa yàn ìyàwó rẹ lálẹ́ ẹlòmíì tójú rẹ bá gán ní inú rẹ kò ní lè gbẹnu lọ́wọ́ yọ wò bó ń ti ṣe rí ọ lọ ni yọ wà lọ máa sọ kékeré ni akúṣẹ akúṣẹ ń yájú pàǹdà gbogbo àwùjọ ni o torí ẹ àwọn ọmọ wá ọ̀nà láti láti rí rẹ ni nítorí kí wọ́n lè bá dáyẹyẹ rẹ lẹ̀ torí ẹ̀ ń gbà tó délé olé ọgbà yọ̀ǹda kó tó di wọlé àwọn kankan bẹ ní àwọn yàrá kan tí kó rí àwọn kankan bẹ tí ń ṣe tí wọlé. yẹsẹ kó ọmọ wa pòṣe ọmọ paraporo kíni tọ́ba tẹ sílẹ̀kùn máa lọ ó pì ọ̀tẹ́lẹ̀ ni ó pì ọ̀tẹ́lẹ̀ ni dundun rẹ ṣe ń láta ó ní kó dúró jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ lójókòó ìwọ ló wù lọ fẹ́ wádọ̀ rẹ̀ wàá ṣe sùúrù fún nígbà tó bá tó ní ọwọlé ló tó wọlé bọ́ bá sún ọ máa lọ táǹkì ọ̀ torí ẹ òfin ọlọ́wọ́n bá wá ní nítorí káwọn èèyàn lè bá wà nínú bíbọ́ àṣírí kọ́mọ́ bá lọ jẹ́ ike gbogbo àṣírí jẹ́ òun náà ni wọ́n sí wọn wọ́n á lọ máa ta ọ̀rọ̀ ilé rẹ nínú ìwé ìròyìn wọ́n máa dá yẹ̀yẹ́ rẹ lẹ̀ wọ́n máa fi ọsẹ̀ fẹ̀ láàrin ara wọn ọlọ́run ọbọ̀ fẹ́. làbá wo lónìí a rí pé ẹ̀kọ́ ńlá eléyìí Islam tó fi kọ́ wa lónìí ẹ̀kọ́ ti kú o kò sí láàrin ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ayì òun náà ni wọ́n ti dànù ọ̀pọ̀lọpọ̀ zina òun náà ló ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ aburú òun náà ní ṣẹlẹ̀ látàrí wípé àwọn èèyàn wọn ò dí ẹnu lóró àti wọlé wọn fẹ́ni tí wọn ò pè wọlé tí wọ́n fi ń di àwọn tí wọ́n náwó mú nígbà tó ṣe pé wọ́n ń tẹ́ ẹ bá wá lọ tẹ́yìn wá ń kóra rú tẹ́ ẹ̀ já wọnú ilé láì jẹ́ pé wọ́n ti fún yín yọ̀ǹda yóò máa sọ pé ah, nígbà tẹ́ ti dé tẹ́ ìsìnkú akólẹ́kùn àti tẹ́ wọlé mi ẹ wọlé wo a máa ti lè tẹ̀lé nígbà tẹ́ bá tó ní wọlé ní wọlé nígbà tí wọ́n bá wọlé tí mo lọ jáàmù ní ọ̀yẹ́ kí n jáàmù ṣé eléyìí kò ní bọ̀ rẹ jẹ́ tí mo bá jáàmù ní ọ̀yẹ́ kí n jáàmù ṣé mọ̀lẹ́bí kan ò ní dàrú torí ẹ̀ńgbà tó bá tó sọ pé kéèyàn wọlé ní ọwọlé o nítorí fa tó fi jẹ́ pọ́pọ́lọpọ̀ àwọn ilé wa lónìí kò sí ìjánu lẹ́nu rẹ̀ òun náà làwọn àsàkàsà báwọn bàbá wa ni wọ́n ti sílẹ̀kùn lé lẹ́nu ẹ̀ ń bá fẹ́ wọlé ọwọlé ẹ̀ ń tí ọ̀bá sì ní wọlé ojú ń ta tá ńlá sàkàsà ẹlòmíì àtàwọn òyìnbó sì ní ike báwọn òyìnbó ti ṣe máa ń ṣe ni ẹ ò ní ìdìpọ̀ ẹ̀sẹ̀ sọ fún òyìnbó ṣe wọlé kó tó di pípa wọlé tó bá fẹ́ wọlé wọlé tó bá fẹ́ wọlé tó ń ta kánlá sàrà nù àní islam ọsọ ike ọgbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹni tó wà nù ilé tó nílé ṣáájú kó tó wọlé tábà wá wo eléyìí báyìí á rí i pé pọ̀lọpọ̀ nínú àwọn ilé wa òun náà ló ti di tọrọ ó ti di nǹkan tó ṣe pé ó ti di mẹ́ẹ̀ẹ́dógún tọrọ báyìí lọ́dọ̀ ẹni tó bá fẹ́ wọlé wọ́n wọlé wọ́n máa jáde bó ti ṣe wù wọ́n kì í sì ṣe ilé kìí ṣe iléeṣẹ́ ìjọba eléyìí tó wà fún kálukú tó bá ní fáìlì kan gbà àbó ní fáìlì kan gbé kalẹ̀ tó lè wọlé láì jẹ́ kó gba yọ̀ǹda lọ́dọ̀ ẹnìkankan ilé tí wọ́n ń gbé ilé tó ṣe àkójọpọ̀ ọwọ́ ìyàwó àtàwọn ọmọ rẹ dúkìá àti nǹkan àní rẹ èèyàn kan gbọ́dọ̀ já nu léyìn láì jẹ́ pé ó sálámà ó ti gbà yọ̀ǹda ẹ wá jẹ́ ká túnlé wá sí nítorí kí iye àti àpálẹ́ eléyìí tó yẹ kó bẹ fúnlé kó lè bá wà lórí àwọn alé wa àbùkù tá à ń fi kan lé wa tó fi jẹ́ pé gbogbo kálukú ní wọlé bó ti ṣe fẹ́ wọ́n ń jáde bó ti ṣe wù wọ́n àbùkù yóò kó lórí àwọn alé wa ọlọ́run ọba ẹlẹ́dàá kọ́kọ́ àmà ń ṣe kó lè wá dènà síbi òtí ṣe dáa aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله أو إقوى إلي ترى ما gbígba ìyọ̀ǹda kó tó di pa wọlé olé àwọn ẹ̀kọ́ náà wọ́n lọ báyìí á sọ ìta bá lè sọ lónìí a lè tún tẹ̀síwájú lọ́jọ́ mi alákọ̀ọ́kọ́ òun náà ni pé wọ tó fẹ́ wọlé olé ọgbọ́dọ̀ jẹ́ni tó ṣe wípé ní ìgbà tó dé ẹnu ọ̀nà ibi tó fẹ́ gbà wọlé yẹn nígbà tí ọ̀ ń tọrọ ìyọ̀ǹda àti wọlé ọ̀ gbọ́dọ̀ jẹ́ni tó kọjú sí àbáwọlé o ò gbọ́dọ̀ kọjú sí àbáwọlé lọ́nà tí ó fi jẹ́ pé ní ìgbà tẹ́ni tó wà nulẹ̀ kátẹ kó ti yọ̀ǹda fún ọ pé kọ́ wọlé tọ́ba ti wá sílẹ̀kùn tàì sílẹ̀kùn tí ó fi jẹ́ pé òun wọnú ilé wọn ránṣẹ́ tààrà ni rárá ọ̀ gbọ́dọ̀ kọjú sílẹ̀kùn ó lè fẹ̀gbẹ́ sílẹ̀kùn ó lè kọ̀ pàkọ́ sílẹ̀kùn nítorí pé ìwọ náà wá bí láti wá fimú fínlẹ̀ láti wá ṣèwádìí láti wá wà sírí wọn láti wá tọpinpin kì í ṣe tó gbé ọwọ́ àná torí rẹ̀ o gbọ́dọ̀ kọjú sílẹ̀kùn tàwọn ẹni tó ṣe pé ọ̀ ń tọrọ ọ̀yọ̀ǹda lọ́dọ̀ wọn kó ṣe kọ́ wọlé nítorí kójú rẹ̀ kọ́mọ́ bá rí tí ò yẹ kó rí nínú àdìsàn nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní innama ju'ila al-istidhanu min ajli al-basar ó ní kìí ṣe nǹkan kan ni ló jẹ́ kí òfin ẹ̀sìn Islam kó ṣe lófin pé gba yọ̀ǹda kó tó di pọ́ wọlé olé àfi nítorí ẹyinjú wa kẹyinjú wa má bàa rí nǹkan tí ó yẹ ká rí kẹyinjú rẹ̀ ọ̀bá wa yẹ kó rí ní tí ó yẹ kó ẹnu lẹ̀kùn kọjú sínú ilé wọn sí ó ti tó pọ́ kán lẹ̀kùn kó sì kọ̀ pàkọ́ sí lẹ̀kùn tó bá ti kalẹ̀kùn tètè kọ̀pá kọ́ sílẹ̀kùn tó bá ti kalẹ̀kùn tètè kẹgbẹ́ sílẹ̀kùn ó wá nínú adéjì abdullahi ibn bus radiyallahu anhu ọ̀là nàbẹ́ muhammad sallallahu alayhi wa sallam ọjà ni tó sẹ́yìn pé ìdá ata baban yuridu yasta'dhin lam yastaqbil tánàbí sallallahu alayhi wa sallam tó bá wá sẹ́nu ilẹ̀kùn kan tó fẹ́ tọrọ ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn ẹni tó wà lẹ́yìn ilẹ̀kùn wípé kó ń sílẹ̀kùn fún kó wọ́n wọlé ànábì kì í dojú kọlẹ̀kùn náà tó àwọn náà ẹ̀kọ́ nù fún wa kámẹ́sì jáde tó ṣe pé adojú kọlẹ̀kùn lé ibi tá a fẹ́ wọ̀ nítorí pé tá a bá ṣe bẹ́ẹ̀ ojú wo rí nǹkan tí kò yẹ kó rí ojú wo rí nǹkan tí ò yẹ kó rí nǹkan yẹ òun náà ni gẹ́gẹ́ bí sàábẹ́ yìí ti ṣe sọ ọlá nàbì jẹ́ ayẹmí aw shimala ànábì máa wá sí apọ̀ ọ̀tún lẹ̀kùn lọ́nà tí òfin ní kọjú sílẹ̀kùn wa fa idha udhina lahu wa illa sar tí wọ́n bá fa udhina lahu wa illa sar tí wọ́n bá gbà fún anabi pé kọ́ wọlé anabi ọ̀ wọlé tí wọ́n bá ti gbà anabi ọ̀ pẹ̀yìn náà anabi gan nìyẹn kátó wá pa wọ́n mọ́lẹ́yìn rẹ̀ tọ́ba ní kánabi ọ̀ wọlé yọ wọlé tọ́ba ní kọ́ wọlé anabi lọ rẹ̀ ni eléyìí òbí jà kò bí tó a sọ pé wọ́n kàn lábò adúrú mi kí la dúró nù rẹ̀ wọ́n sọ fún anabi pé ẹ máa anabi gbọ́ anabi ò sì di sẹ́bẹ̀ mi máa wálé wọn èmi ló wù láti wálé wọn àwọn ló nílé wọn wọn ò fẹ́ kí n wálé nítorí táwọn mọ̀ torí rẹ̀ kò sí wàhálà mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni màá wá àwáwí kan tí ń fi ṣe fún ọ̀rọ̀ sọ tí òfin ní jẹ́ kí ìkùnsínú burúkú kakọ́ wà lọ́kàn mi sí wọn. bákan ọ̀kan nínú àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam radiyallahu anhu قال النبي صلى الله عليه وآله وسلم ولا يحل لامرئ مسلم أن ينظر إلى جوف بيت حتى يستأذن فإن فعل فقد دخل رواه الإمام البخاري في الأدب المفرد أنا بني قلت في أن يكتج مسلم láti máa wọnú ilé àwọn èèyàn ránṣẹ́ níbi títí ń tọrọ ọ̀yọ̀ǹda pé kò wọ́n wọlé má wọlé wọn ránṣẹ́ torí pé wọ́n fẹ́ tọrọ yọ̀ǹda bí kíkọ́ wọlé kọ́ máa jẹ́ kó tó bá sílẹ̀kùn tàì sílẹ̀kùn báyìí nínú ilé wọn lọ́ọ́ máa wò ránṣẹ́ anábì ní kọ̀tọ̀ sí ọ. níṣẹ́ lọ́ọ́ ẹ̀kọ́ tọrọ yọ̀ǹda tó bá ti tọrọ yọ̀ǹda tí wọ́n bá fún ọ ní ìyọ̀ǹda kọ́ wọlé wọlé tó bá sì ní kọ́ má wọlé má lọ rẹ. bẹ́ẹ̀ náà ni sahabi sahal ibn ibn sa'd as-sa'idi radiyallahu أني اطلع رجل في حجر من حجر النبي صلى الله عليه وآله وسلم أقني كي يجو برا إليك ننوى وليا النبي ومحمد صلى الله عليه وآله وسلم ومع النبي مدرا قم بكات وسفرسي إن بلوى النبي يحك بها رأسه anabi ń lo kóńbò orin yẹn ó fi ń họrí anabi wa padà mọ kọkùnrin yẹn ti yọjú wọnú ilé anabi wa ni lọ́wọ́ alimtu anaka tambo latọ̀ àìtòbí yìí fi àìník tí mo bá mọ̀ kọ́ ń yọjú wọnú wa ni kóńbò orin tó mi bá fi gún ẹyin jù rẹ̀ anabi wa ni sọ báwọn àwọn olófòófó àwọn atojúbọlé ńlé àti lọ ń wá nulẹ̀ ńlé tó ń fi yọjú wọlé wọn arábìnrin tí mo bá mọ̀ pọ̀ ń yọjú ni kó ń borin yẹn nígbà tí ìgbàyànjú rẹ̀ kọ́ fọ́ dànù subhanallah. إنما جعل الاستئذان من أجل البصر متفق عليه أنا بني ìṣe ni wọ́n ṣe kágbá yọ̀ǹda ká tó wọlé olè lọ́rùn àyàn nítorí ojú ni torí ká torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ olófòófó burúkú olófòófó tí ò ní jèrè kankan di òfófó ju ọpẹ́ lọ olófòófó kọgbẹ bá orí ọpẹ́ gidi lọmọ gbogbo òfófó tó bá ti ò ní di jèrè kankan wọn ti lè fọ́ ojú ẹ̀ dànù kò sílẹ̀ ẹjọ́ kẹtọ́ gbé lọ tó bá tẹ́ sẹ́rí àná bá ń lò tó ṣe pé wọ́n dọ̀ láre ojú fọ́ dànù nù wọn ò ní fọ́ ojú ẹni tó fọ́ ọ lójú san wọn ò sì ní sanwó àsan di ojú rẹ ojú lọ gbé ojúkójú tí ń bẹ lára kára kọ́ máa lọ ibi tó ti wá ní mọ́tò fẹ́ gbà ń bẹ̀ torí òfófó tí ó ti ṣe náà ni ó ah onílé tẹ kọ́dọ̀ oníríkì nìkan oníríkì nìkan ẹ fọ́ ojú ń dànù kí ló ń yọjú wọlé ṣé yóò wù náà wọ́n máa yọjú wọlé tiẹ̀. bẹ́ẹ̀ ni ní gbogbo òlu bẹ́ẹ̀ ni ní gbogbo àdúgbò bẹ́ẹ̀ ni ní gbogbo agboolé àwọn olókòókò wọ́n á máa fẹ́ bíi kíhò àbájì kọ́ wà lára lẹ̀ ibi táwọn ó ti máa yọjú bọ́lọ́mbà ti ní kó o ṣe kó ń gẹ ẹni tó ní abẹ́rẹ́ tó gùn dáadáa lọ́wọ́ tó ń bá ti bọ ẹyin jù rẹ àdúpẹ́ fọlọ́ iṣẹ́ tán lé iṣẹ́ ojú rẹ o òró fòfo ṣe má ara yé sinmi torí ẹ̀ ànábì wa ní kọ́ wa báwo so ìwọ́sàn lè má sì kí abẹ́rẹ́ bọ̀ lójú nítorí pé abẹ́rẹ́ tó bá wọ ojú wèrè ọ̀fọ́ dànù so báyà nìkan lè lọ gbẹ̀yìn kọ́ra mú wọn sì ní pàǹpà so tó bá lù lálùbami so tó bá tún wá sẹ̀ kejì àlè wa má abẹ́rẹ́ bá torí ẹ̀ kí lọ́ọ́ fẹ́ gbàǹdì òfòfò kí lọ́ọ́ fẹ́ gbàǹdì òfòfò ẹ mọ̀ pé ilé òun ló gbọ́ àtìrí àwọn èèyàn gbogbo èèyàn fẹ́ rí tó jáde tó wọ́sọ torí wọ́n ti jáde lé ni tó máa ń bẹ́ẹ̀ nu ilé wọn ọ̀pọ̀lọpọ̀ máa ń yára rẹ̀ ni pẹ̀lú bó orú ṣe mú kí ló wá fẹ́ máa wá yọjú olé wọn sí ọfẹ́ rí wọn wò wò ni kí ló fẹ́ kọ́ jẹ ní ṣé wọn náà fẹ́ kí wọ́n yọjú olé tiẹ̀ bá ná ẹnití wò ní gbà kí wọ́n fi lọ kí ló dé tó fi lọ ọmọ bákan náà nínú ẹ̀kọ́ tuntun wà níbi ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù pété ọ̀n bá ń gbà yọ̀ǹda sí kí n wọlé má di ó lẹ́nu lẹ́kùn gbọ́ngbọ́ngbọ́n má kọjú sínú ilé wa ó lè kọ́ pakọ́ sílẹ̀ ó lè pẹ̀gbẹ́ sílẹ̀ tọ́ bọ́bá tó wọnú ilé náà tán àga kan wà dókítà bá jókòó ń bẹ̀ gbogbo ọ̀nà ẹ̀jẹ̀ tó wọnú ilé ibi tí ọ̀nà ti sẹ́kọ́nà àti ibi tó ti pẹ́kọ́rọ́ gbogbo ẹ̀ lọ́ọ́ máa rí má jókòó ń yóò bá lè jò níwọ́ ibi tó ti ní rí nǹkan ká jògiri lọ ibẹ̀ ní kò ti jó torí pé wọ́n wá tọpinpin ọ̀wá fi mú fínlẹ̀ kìí sòfin tuntun ló gbé ọ wá ẹ̀kọ́ mi òun náà ní pé tó o bá débi tó o ti fẹ́ gbà yọ̀ǹda kánlẹ̀kùn ní kíkàn pẹ̀lẹ́ eléyìí tọ́jẹ́ pé èèyàn ò lè kánlẹ̀kùn bẹ́ẹ̀ kẹ́ni tó wà nù ilé ọmọ gbọ́ tí ó sì ní mú yọnu dání ọkàn pẹ̀lẹ́ lọ́nà tó ti pẹ́ ni tó nǹkan lẹ̀kún nu lé yọ gbọ̀ kò sì ní mú ìdẹ́rùbani àti ìyọnu dání tọ́rọ́pọ̀lọpọ̀ tó bá kan lẹ̀kùn ẹ̀ ṣe bí nǹkan ṣẹlẹ̀ nu o lè gba gbàgbàgbàgbà kí ló dé wọ́n ti sèpé náà ń jó bọ̀ sẹ́yìn tẹ́ wàá nulẹ̀ bá jáfara iná ọbẹ̀ nulẹ̀ yín tó kí ló ń kalẹ̀kùn bá ń sè wàá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàá fi kalẹ̀kùn wa rántí pé ìwọ ló wù láti wọlé wọn jẹjẹjẹjẹ wọn wọn jókòó mọ́kànlẹ̀kùn lọ́nà tó fi sẹ̀rù bá wọn. tọ́ Jabir ibn Abdillah radiyallahu anhuma wọ́n ní mo wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam lórí ọ̀rọ̀ gbèsè tí ń bẹ lórí bàbá mi tó ti kú. fadaqaqtu al-bab mo wá فقال من ذا أنا بني تعليلين فقلت أنا ملمني فخرج وهو يقول أنا بواجد إنه ليلة تنسويك أنا أنا إمي إمي يعني كيف أنت يقول صنع وأني تامي أو عليمي gbogbo yàrá àwọn ilé sọ pé mi ọmọ kan ò sì sí tábí tí a sọ ní èmi ó yẹ kó dákọ rẹ ni tọ́ba sì dákọ rẹ kò tó torí ẹgbẹ̀rún kejì èèyàn ní jẹ́rú kọ rẹ àmọ́ tọba tọba títí ti bàbá rẹ kún ìyàtọ̀ ti bẹ láàrin rẹ àtàwọn míì àdọ̀ ọ̀mà ànábì ní èmi èmi ọ̀hàn pànàbì kórìíra rẹ̀ eléyìí alimami Bukhari àti mùsùlùmí ló gbà wá. ana Anas ibn Malik radiyallahu anhu ó ní kánit ó ní inna abwaaba an-nabiy sallallahu alayhi wa sallam kánit tuqra'u bil-adhafir. ó ní àwọn alẹ̀kùnlé ànábì sallallahu alaihi wasallam téèyàn bá fẹ́ wọlé rẹ̀ àwọn ìkànnà ni wọ́n máa fi kàn ìyẹn ni pé kìí ti pé wọ́n máa kàn kù kìí ti pé wọ́n máa jà ní kùkù ńṣe ni tó bá fẹ́ kan lẹ̀kùnlé ànábì ìkànnà lẹ́ẹ̀fì kàn ẹ̀ kàn pẹ̀lú àwọn ọmọ àkàyìn níwájú ilẹ̀ kàn nítorí kíkẹ́yìn náà bá ń kàn ẹ̀ ní kàńkàkù kàn tọ́lọ́wọ́ dùn yìí ẹ̀rí pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́bi kan wọn náà sábẹ̀ ń ṣe rẹ létí àwọn tó bá kọ́ fẹ́ kàn kù ọwọ́ ẹlòmíì yìí díẹ̀ tó bá pẹ́ tẹ lọ bá fẹ́ gba ẹlòmíì ní agbára tó wọn ò ní kọ́ kàn kù wọn ò sì ní kọ́ gbá lẹ́sẹ̀ nítorí wọn wí ni pé àwọn ọmọ àká rẹ lóbì kan torí bí máa ń ṣe ń dùn wọn náà kò ní jẹ́ kọ́ gbáǹgbàkúgbà ò ní fa ìyọnu fáwọn ẹni tó wà nù bẹ́ẹ̀ ti fi máa kan lẹ̀kùn tẹ́ bá délé olé orí ọmọ àkàyìn lẹ́ẹ̀ma fi gbà ọ̀sẹ̀ àti pẹ̀lú tọ́gbà lẹ́kùn gbàgbàgbàgbà kìí ṣe tí wọ́n ní kò ṣe nù kìí ṣe tí wọ́n ní kò jà ń kókò irú ẹ̀sẹ̀ àwọn obìnrin rárá orí àwọn ọmọ àká rẹ̀ iná lọ́kàn fi gbà báyìí eléyìí jẹ́bà wọn. ẹlẹ́kẹta òun pínpàtọ́ wà lẹ́nu ọ̀nà ẹlẹ́nu ọ̀nà tó fẹ́ wọlé wọn ọkọ̀ọ̀kọ̀ sálámà ó sì rí dájú pé ẹni tó wà nílé tán sálámà ti jẹ́ mùsùlùmí nítorí pé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sálámà ti káfìrì wàá sálámà asalaamu alaykum wa rahmatulah lẹ́yìn ìgbà tó bá sálámà bẹ́ẹ̀ tán ọ wàá tọrọ yọ̀ǹda ṣé kí n wọlé àbí kí n má wọlé bẹ́ẹ̀ lẹ́ni kankan lẹ́kùn lé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọwọ́ àtọ́ ìgbé àálejò ṣé kí n wọlé àálejò ṣé kí n wọlé kò sálámà kò sì gbà yọ̀ǹda anabi sallallahu alaihi wasallam ọwọ akọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ oníjáde kọ ọ̀dọ̀ ọba kọọkọ báwo nìyẹn ti ṣe máa gba yọ̀ǹda kéèyàn tó wọlé ọlẹ sọ fún pé kó sọ pé asalaamu alaykum adọkọl ọlọlọ́n kọ́ máa bá yín pé kí n wọlé ọkùnrin òun náà wá jí ọ̀rọ̀ ń gbọ́ lẹ́nu anabi kí ọmọ ọ̀dọ̀ tí wọ́n rán tó dọ́dọ̀ rẹ̀ ló ń bá ti tètè wí sanabi ní kó wíjọba wọlé asalaamu alaykum adọkọl. anábì wa ni kò so eléyìí ni bá ti ṣe máa ṣe nígbà tí ẹ bá sálámà sálámà ẹ wá sọ ẹni tó wà ń ta yọ sọ ike ṣé kí n wọlé sábà wa ni wọlé ìgbà náà ló tó wọlé láwùjọ tiwa àwọn èèyàn ó lè jẹ́ pé wọn ọ̀ mà ó sì lè jẹ́ pé wọ́n mọ àwọn ó lè ti wọlé kó ti jókòó kó tó máa ní àsàlámù àlékù kí ni sàlámù àlékù gà yóò bá sàlámù àlékù tẹ́ntẹ́ ní ká máa wínú kìí ṣe sàlámù àlékù àsàlámù àlékùm torí pé èdè lárúbáwá ó nítumọ̀ àwọn ọ̀gbọ́n kò túmọ̀ sí pé kò nítumọ̀ àsàlámù àlékù kù kò nítumọ̀ ìwíkúwì lásán àsàlámù àlékùm mímu yóò jáde dáadáa asalaamu aleykum ọlọ́ọ̀lọ́n kọ́ máa bá yín. so ọtí ń fi asalaamu aleykum níta wọn ò tí ì dáhùn ó ti bẹ́ wọlé. kótó ti fẹ́ẹ́ sẹ́kí ẹ̀sán kàárọ̀ ẹkùn tó fẹ́ ta ọ. sẹ́ńtì ìsìláàmù wí nù kì í ìsìláàmù wí nù ìsìláàmù ní sálámà ìta náà lọ wà àwọn náà dáhùn sálámà yẹn kò sí wọlé ni ẹ wọlé. ṣé ká wọlé ẹ wọlé torí ẹ kọ́kọ́ sálámà ẹ̀yin rẹ̀ lẹ́wọ̀ agbá yọ̀ǹda ẹ̀kọ́ ẹlẹ́kẹrin ìgbàgbọ́ sálámà tó ọgbà yọ̀ǹda wọ́n ní tánu ọgbọ́dọ̀ sọ pé mi ò kọ̀ wá dákẹ́ èmi lágbájọ́ ọmọ tàmẹ̀dù táníyẹ lágbájọ́ ọmọ dóòlà. wọ́n lè bá àmọ́tálẹ́ni náà tí ń tọrọ àti wọlé wọn kí wọ́n mọ̀ sílẹ̀kùn sí. ìbẹ́nu àwọn èèyàn sọ pé tó bá wá sẹ́nu ọ̀nà rẹ ò ní jọ wọlé rẹ láíláí. ẹni tó ní jọ wọlé rẹ láíláí yẹn kọ́mọ̀ lọ jẹ́kùn ló sílẹ̀kùn fún. tánu dàpọ̀ rẹ má sọ pé mi ẹ ti rí inú àdéhùn jáde ibn Abdillah nígbà táwọn àbí ìbí léèrè. wípé tánu tó lè mi anábì wa sọ pé èmi èmi anábì kórìíra rẹ wàá dákọ rẹ wàá tún fi ti bàbá rẹ kún kún lè bá a dán ọmọ ọlọ́lé ẹ̀kọ́ ẹlẹ́karùn-ún tọ́ ọba ti kalẹ̀kùn tọ́ sálámà tọ́ tọrọ yọ̀ǹda ẹ̀mẹ́ta péré lọ́tọ̀rọ̀ yọ̀ǹda tí wọ́n ọba ti ní kọ́ wọlé máa lọ nínú hadithi Abu Sa'id al-Khudri رضي الله عنه وني أبو موسى الأشعري رضي الله عنه أواتي أنا عمر ابن الخطاب رضي الله عنه وني السلام عليكم ورحمة الله لن يقبط سلامة أطواني أدخل سكن ولي عمر سنبنو لي عمرني على كوكوني nígbà tó tún ṣe sáà abu musa tún ní asalaamu alaykum adókòl umar tún ní ẹlẹ́kẹ̀jì nù nígbà tó tún ṣe sà Abu Musa ó tún ní assalamu alaykum ní ìdákẹta ṣé kí n wọlé Umar ní ẹlẹ́kẹta nù ìgbà tí Abu Musa tó ti sálámà tọ́gbà yọ̀ǹda àti wọlé lórí ẹ̀kẹta tí wọ́n sọ pé kọ́ wọlé Abu Musa bá pẹ̀yìn dà ó mórí lé ilé tiẹ̀ ńlọ. Umar wa pé ẹ̀sọ́ tó wà lẹ́nu kí ni Abu Musa ṣe ń sálámà kí ló ṣe lẹ́yìn ẹ̀ wọn lọ sẹ́rí padà ọgbà màbí tó wù ní kò dúró má ó ní ẹ lọ bá mú wa Abu Musa dé kí ló ti tó o fi lọ lórí ó ní bí ah, ń wa ni ó ní ẹ̀mẹ́ta péré náà ni a lè dúró gbà yọ̀ǹda lẹ́nu ọ̀nà ilé ní awọlé awọlé tí wọn ní ká wọlé lórí ẹlẹ́kẹta kálukú ọmọ àlọ́lọ́ rẹ ni Umar bá ní kí ló ti pé nǹkan tó ṣeun ó ní súnà súnà dání ó ní tàbí ẹbí sọlọ lọ ẹ tún rí nǹkan ẹ tún ọba mú ẹlẹ́rìí wá. ó níbi táwọn ti ń lọ ń bá rí àwọn ọ̀dọ́ ànsọ́ ẹ dákun sẹ́mi ọ̀pá àwọn àjọ gbọ́ ọ̀rọ̀ anábì wa Muhammad sallallahu alayhi wa sallam síbẹ̀ yìí náà mọ̀ anábì sọ wípé al-istidhanu thalatha fa in udhina lak wa illa farji' muttafaqun alayhi ẹ̀mẹ́ta péré ìlà ń tọrọ ìyọ̀ǹda síkìn wọlé tí wọ́n bá gbàgbọ́ wọlé wọlé tí wọn ọba ti gbà kọ wọlé lórí ẹlẹ́kẹta máa lọ rẹ gbogbo àwọn tó pè wọn bá ní bẹ́ẹ̀ ni àwọn náà gbọ́ lọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi ìgbà náà ni Umar tó sọ ọ́lẹ̀ kìsì káwá kalẹ̀kùn tayọ súnà gbogbo tí ọba ti ní kọ́ wọlé máa lọ inṣàlá ó rí bẹ́ẹ̀ dé ń jọ mi. tọ́ eléyìí jẹba ẹ̀kọ́ ẹlẹ́kẹ̀fà òun náà ni pé o ti sálámà wọn dọ́ọ̀lù ọtọrọ yọ̀ǹda àti wọlé wọ́n ní má wọlé wọ́n máa lọ lónìí máa lọ ni o kò ní ìdí pàǹjà o kò ní ìdí pàǹjà o ibu ọmọ kò ń wọlé afọ fún ọ kí ò bá lẹ́kùn yẹn kò kúkú pè ọ kódà bọ́jọ́ náà ló ọ ó ní má bínú ẹ máa lọ ń gbọ́ bá mi ẹ máa wá kò sí nǹkan tó burú bẹ̀ ẹ máa ti gbogbo nǹkan rora ti iná wò torí wọnù ń padà bọ̀ wá ọjọ́ kan ń bọ̀ tí wẹ̀yìn náà wá bẹ̀ tẹ́yìn náà sọ fún pé kọ́ máa lọ torí e kámọ́rù máa jẹ́ ni tó ṣe pé yọ ọmọ hùwà pé islam ọ̀fóun lẹ́kọ̀ọ́ à ń bọ̀tùbọ̀tù pé òun lò ọ̀rọ̀ ní ti tọrọ ọmọ sẹ́kù ọ̀rọ̀ ní ti tọrọ ọmọ agbó ewu àmì kọ́ lẹ́kọ̀ọ́ nù islam sì kọ́ alẹ́kọ̀ọ́ bá kọ̀ láti lo tiẹ̀ máa lọ máa lọ rẹ jẹjẹ wa ó lọ tẹ àjù fún yín ẹni tó wá lọ ní máa lọ ìlérí ọ máa lọ rẹ jẹjẹ ó lọ tẹ àjù fún so torí pé tó bá tètè lọ ọkàn rí onírú débi kó gbó èwu àmọ́ tó bá dúró pẹ́pẹ́ àyọ́ padà sí ń ṣàwàdà ni kírù mi ọwọ́ awọ́ wa kọ́ mọ́ sílẹ̀kùn kọ́ wá padà sí sẹ́yìnmọ́ pé ara ti ran bọ́ǹbù lọ́mbẹ̀ so ibẹ̀ ló tó a máa bú ebú tó ti máa ṣépè eléyìí tí ó sì ní wúlò fẹ́ nìkan ìwọ náà ní ọ̀kadà sí torí kọ́ lọ́nkù ti sọ fún ọ tẹ́lẹ̀ náà pé tábà ní máa lọ máa lọ bọ́ ọba ṣépè èyí tó ọba lè rù nípa ọtẹ́ nítorí pé orí rẹ ní ọba bọ̀ torófin ọlọ́run ni pé tábà ní máa lọ máa lọ ọ wá fẹ́ gbófin ọlọ́kọ̀ tẹ̀lé ọ wá ń ṣépè ajẹ́pọ̀ òru ẹ̀rù èpè torí ẹ eléyìí jẹ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tọrọ ma gbígba ìyọ̀ǹda láti wọlé ọlé ẹ ká gbìyànjú láti máa tẹ̀ láwọn ẹ̀kọ́ ilé ìtẹ̀sìn ọlọ́wọ́n bá ti ń kọ́ wa torí ibi tó rire wà nù ká sọ́ra fáàmù ayapa sófin ọlọ́wọ́ torí àwọn kan kì í ṣe bẹ́ẹ̀ kọ́rọ̀ wọn padà já sí rere torí tọ́lọ́ ń bá sófin ẹni tó bá kọ̀ láti tẹ̀lé lọ́dájú pa burú lọ́pọ̀ òsìn ọlọ́run kọjá kí dáadọ́ máa ṣẹlẹ̀ sí wa kó lè aburú jìnnà sí wa ọlọ́run ẹlẹ́dàá wa kó dékàlè máa tẹ̀ lófin rẹ̀ kó lè wa jìnnà sáti máa tàpá sí i. kárántì nígbà tá sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ tọ́rọ̀ máa ìgbà yọ̀ǹda láti wọlé ọ̀lẹ́ kárántí pẹ́ nìkan lọ́lọ́run tẹ́lẹ̀ yìí rán àtọ̀gọ́ọ̀rọ̀ nǹkan míì tọ́lọ̀ ní kọ́ wa kọ́ wa oná lànàbà Muhammad sallallahu alayhi wa sallam anábì yóò ní ìwọ̀ tó pọ̀ lórí wa nínú wọ rẹ̀ lórí wa oná ní kémi pẹ̀lú rẹ̀ fámàsì àsọ̀ láti fún torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́ka rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsọ̀ láti fún anábì sallallahu alayhi wa sallam ọwọ́ apá wa láti قسمة كينيكيكي فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزابنا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله